kún ká sọ fún ọba wa ọlọ́run kó tún máa ràn sí. amínà. olóṣèlú yóò dá o olókùúta wa sunkún osunkún wa bá wọn ò lè wá sí kankan kiri ọta sunkún olóhùn lọ́dọ̀ àwọn ẹgbẹ́ ń pé èmi tí wọn kò sí wọn ń yàgbẹ́ wọn ń tọ̀ lé lórí wèrè wá sùn tí wọn àwọn ẹgbẹ́ ń sì bẹ́ẹ̀ mi táwọn ti ń gbádùn pé kí olúwọ̀ fún gbogbo náà kó bí kó wọn máa lọ ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òun. ọlọ́run sì kàbí ṣe ọ̀pọ̀ ọlọ́run lò pé kọ́gbọ́n wo ẹ̀fọ́kùtà bàbá tiẹ̀ náà ni òun náà wàá wò fún òun fẹ́ yọ ọmọ rẹ̀ kọ̀dà kọ́ wọn máa tu sórí òkúta àwọn bàbá àwọn nínú àwọn bàbá àwọn ọjọ́ òun láti jọ ìjọ ń yàgbẹ́ kéwèrè sùn ti ya òkúta bàbá àwọn lọ́yà wọn wá máa lọ bí tí dá. ọlọ́run wáyà owó wúra mi ọ̀bẹ dásùn má. tẹ̀sí ni wọ́n ó ti ń sùn wọ́ọ́rọ́ nìsí. Pàmòlà Abúsá fẹ́ wà ọlọ́gbẹ́ làásùrò kankan tó ọgbọ́n kankan láti jọ. Ó lè gbọ́n kankan, ó lè kankan. Iná lọ́hà yóò yírù. Ma bẹ báwọmí àtá yorùbá ma wọn má bẹ àǹkóṣì him. ọkà rẹ mọ́ra nurudin alibarika rẹ ọmọ pọ̀ máa pọ̀ máa fi wẹ̀ pa máa mọ̀ lọ èkó ń bẹ wájú kọ́tà ń bẹ wájú. èyí hmm. tá a fẹ́ lò ń bẹ̀ ni pé ọlọ́run ó lè ó lè ó lè yùgẹ́jì rògbìsòlítọ́ọ̀. ó lè fi agbára àwọn ọba kó fi yí nǹkan padà mọ́láyúgà yẹ̀rò bíi Qur'an. Allahu Akbar. ẹ bá àwọn akẹ́kọ̀ọ́ Qur'an nù àìmọ̀ ọdún ó lè mọ ẹ wo ọjọ́ kálukú ti ń ṣe wáàsí lóde ọba. gbogbo ìjọ ìjọ kálukú ṣe ẹ ti ẹ ẹ òkúta lọ́gbọ̀n òkúta náà ni. ẹgbẹ́ òkúta mẹ́. ò ní ìfimi jẹ́ ti lọ akẹ́kọ̀ọ́ òkúta wọn. ó tún dúdú sí ni fẹ́po àtẹ̀jẹ́ wẹ́jú ọlọ́run ni ó kó wájú mọ́sáàsì tí ó fún un léèsì ọlọ́run sinmi nǹkan tí òye náà ní o òye tó náà ní o hmm. léèsì sinmi tí wọ́n pa á pọ̀ mẹ́bọ̀. látàkùn fi ìyá bàdá ní àmàmù. látàkùn fi ìyá bàdá. látàkùn máa ń tẹja lọ bẹ lónìí. Hmm. dẹ́ta sákìdé bẹ́ẹ̀ òun ni kò táwọn òun ké wà lónìí níbi ẹ̀bọ. àwa gbé àbá agbé agbé agbé lọ hospital hmm. bí wákàtí kan sígbà débẹ̀ ọlọ́ngbà ọ̀dọ́. ọlọ́ngbà mi àbá ẹ̀jẹ̀ sì ti mú gbogbo aṣọ. mo ti ní wọ́n lọ mú gbà náà sí láwọn aṣọ òṣèkú ní eke mo ní wọ́n lọ mú aṣọ wa. nínú àwọn ọmọ ìyá tí wọ́n wà mítìjọ́ náà wọ́n dáwọ́ jọ pé gbogbo ìwé sí dókítà ọba gbà. adébẹ̀ àwọn àgbàgbọ́dọ̀ já aṣọ sẹ́jẹ̀ fún un gbàtà dókítà ó fi kíní abẹ tí wọn fi máa tí wọn fi máa ti ṣe abẹ ọ̀hún tí ó fi gé gbogbo ó dé la kàn. mo bẹ ta ni. ó wọlé yìí. ó ní di bẹ́ẹ̀ ẹ bá lójú lójú tí ọ̀pọ̀lọpọ̀ pẹ́ńpẹ́ fún ọ tó kí dókítà wọn mọ́ mi dójúdójú. kò gbọ́dọ̀ báyọ̀ tí ó yẹ wá sí tí ọmọ ọdún ní sẹ bàbá tù dì wọn. ẹ ẹ mo di ìdè ẹ mo di ìdè ẹ tóró ti rí kàn òun èsì ṣe ẹlẹ́sìn ìgbésẹ̀ ẹlẹ́sìn ìgbésẹ̀ ẹlẹ́sìn ẹlẹ́sìn kò ṣe. Fàṣádùn kẹ̀bí. Àpè ah, yóò máa wò pé bá ń fẹ́ ṣe nínú. Kódà yóò tún bọ́ bọ̀ pé yóò tún fi bá wọn mi sọ̀rọ̀ pé ẹ̀yin ká ẹgbà Jésù bí ayé yìí. Àlìmú. Ó máa sọ̀rọ̀ àwọn ọ̀gá yín là bó ṣe wọn ní ìsìn. Abẹ́rẹ́ òkúrò ní wí. Làbóde di wọ̀nyí. Fàṣájú kẹ̀bí wọn, àlìmú mọ̀tá ti kún. Wà á kí wọ́n sọ pọ̀, wọ́n náà sọ pọ̀ bẹ́ẹ̀. Jẹ́ ìlú ọ̀gá. Àtọ̀wá, àmọ́ nítorí ká lè gbà wá síbẹ̀ ni o tàwákálẹ̀ aláràmánì ya antasahibi. ẹ̀yẹ́ ti gbọ́dọ̀ páyà èsì pa àfi ń yọ ẹni yẹn àfi ń gba àfi ń pe ìbẹ̀rù ọlọ́run sọ́kàn tara wa náà ni káwa náà ó lè dúró sí sí sórí ìgbàgbọ́ òwò kámọ́ mu nǹkan mi mọ́ lọ́wọ́ tó rà mọ́ bí tá a kú sí òun náà mọ̀ pé ìrìn tó ń rìn ní ọjọ́ pé o ọmọ ń ẹ wá wo orin tó palẹ̀. ọkọ̀ kejì ní àjọ gbára wọn ojú ẹsẹ̀ tí ẹni bàbá tó lọ́kọ̀ ọ̀run ti kú. nígbà wọn ó mu ìfúnpá bẹ́ẹ̀ náà wà lápẹ̀. sówó ekú sàfà ọyà á rí òfurufú gan. ọ̀rọ̀ tí ò yọjú á lójú kọ́mọ́ fún pálásán nìkan kó tún fún ọrùn ọba lè fún sẹ́ẹ̀ mọ́ kò yóò jẹ́ kínní fún wa kí wàá lè ti ibi tí wàhálà wà níbi àti níṣòro nù náà jẹ́ lómi òkú ń di ìrègbè torí ni ó lè ó lè ẹni tí ń lọ lọ́nà kò ní rọ̀ lọ́rùn kó sọ fún yẹn náà pé ọmọ lọ tóbi náà báyìí ti gbọ́ àgbáǹjọ ń pàdé ẹni tí ọ̀fẹ́ ṣe yọ ọ́ máa sọ fún un pé mọ́jẹ́ ni kò kó bá wọn. sẹ́tọ́ni wá àti ilé wọ́n mú wa ibi mo ti gbalé ìyájọ́ pàdé bẹ́ẹ̀ ẹ bá ti wí fún oúnjẹ àgbélé olówó pé à òyò lè kó bá mi lóòótọ́ lọ́dọ̀ gbogbo àwọn náà mọ ibi tí wọ́n níbi àgọ́ sí àlékún ìfẹ́ ọlọ́run ọlọ́run ya khayral wara. Ìfẹ́ ọlọ́run máa bá dẹ̀. Máa nà mùsákùn ní ilà màsíwákà. Wà aláṣọ àbátíkà lè kéré ẹni tọ́lọ́ ń ṣe ní òjíṣẹ́ ẹ̀kẹ́ tí wọ́n ṣe yí lára wa. àwọn ni ẹ jẹ́ pé béèyàn bá kéwù kọ̀dọ̀rọ̀ ẹ̀yàn ọmọ àtàsúkọ́. nínú tá a mọ̀ ní tí àbá àjọ náà ni kó bá kéwù tí ò tí ì tí ò tí ì máa ṣe fi òwú fín igbá. kò sí ìdàpá àjọ àfìdàpá tọ́yìn bá tó jẹ́ ọmọ rú tí àjáde sójú eégún tí fi lérò lẹ́yìn èyí máa kéwù. àwọn afáàlẹ̀ ẹ̀dá wa táwọn afáàlẹ̀ máa ń ṣe díẹ̀ ojú wọlé mi. adájú ẹ̀kọ́ ti dàrú. dàrú máa yé lọ́ọ̀ afọ àwọn ọlọ́run lò wọ́n fún dáadáa pọ̀. Bíríkà á sọ fún mi. Ó lò wọ́n ó fi tún kàdé. Bábùrù bá dà ó. Ọlọ́run ọmọ mi wà láàjà náà bá ti tó. Gbogbo gbogbo orí ìkànnà ni ọba ti dúdú kú dí àdídì. Gba ahọ́n ọba ti dúdú. Kútọ̀kútọ̀lá lómi tọ́lá tọ́lá gbogbo orí ahọ́n ló

kálukú ọjẹ́ náà ni wọ́n padà jẹ́. ọ̀nà ọ̀jẹ́ ìtọ́ba kọ́pá ní jẹ́ kò sọ́gbọ́n gbogbo ọgbọ́n lórí ọmọ adá òní lè jẹ́. lọ́kà nàbí lùbì yàtìdáàdù kùnlàlàbí bìgìnà. lọ́kà nàbí lùbì. يزداد كل لبيبنا لكان كل لبيب مثل قارون لكان كل لبيب مثل قارون àlùfáà ni لو كان بلب لو كان بلب tó bá jẹ́ pé mo máa ń mo mọ̀ máa sọ́hùn mo lè rìn sísàlẹ̀ ìlọ̀rọ̀ ọlọ́gbọ́n fi máa pọ̀ sí ni. Làkàlà kúlù làbíbí méjì làkọ́ náà. Làkàlà kúlù làbíbí méjì làkọ́ náà. Gbogbo ọlọ́gbọ́n ayé yìí bí Kámúnà ni wọ́n bá rí. Gbogbo ẹni láyé yìí bí Kámúnà ni gbogbo bá rí. Lọ́kà ẹ sọgbọ́n ẹ sọgbọ́n bọ́bá sọgbọ́n ni òríyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n kọ́ ọmọ wò pé àwọ̀ ọmọ mi gan o. àbò oníri. alamsa akimamu àwọn náà lọ sí utuba ni ọ kala tí wọn náà wò títí pé a owó ọmọọmọ ayàdó o ayàdó àwọn àfa wa là ń ṣàdúrà fún àkàbà máa bí ọlọ́run ní àyà olórí ilé tá a ṣe balẹ̀lẹ́ kò kẹwọn. mú ọjẹ́ bí wọn ò rí nǹkan kan ṣe ju wípé wọ́n wọ́n wọ́n fọ́ gba ọkàn ayanrìn máwọn èèyàn lọ́wọ́. èyí gan tó ó tó mú lọ wájú ọlọ́run pé wọ́n pẹ́ bọ́ rẹ́ máwọn èèyàn lọ ẹ̀yọ́ máa fẹ́ bọ́ mọ́ kò ní ẹ̀kọ́ ní ẹ̀bọ́ àbíyọ́dí tọ́ka ni. ọgbà bàbá mi náà ní kí ní bàbá máa kásọ̀ tòótò ní kásọ̀ wọlé wọn tẹ́ máa forí kó ẹsẹ̀ máa kọ́lé bòmí. gbogbo wọn bá sodó kọ́lé. Hmm, tí ò ní jábọ́ pẹ̀lú òun. lọ́ọ̀ ló fi ló fi wá àti àpá wa yá lọ fi ìgbàgbọ́ tó dáa lọ́ba ní sẹ́wọ̀n. àmín. náà mo wá dúró. Mọ̀jẹ̀sẹ̀ wọ́n yẹ kó lórí gbàgbọ́. Ká lè máa tẹ́tẹ́ àsọlọ́rọ̀ ká pèpè síbẹ̀ lọ sí rọrùn fún wa láti tóbi ọlọ́run. Ọlọ́wọ́ ara wọ́ sí ọ. Ìrẹ́lọ́ba onímọ̀ sẹ́nìkan ọmọ tó ọ. À ń béèrè ìmọ̀ rẹ ní ìmọ̀ tó yẹ kóró ọlọ́run mọ́sálá yìí fi mọ̀ wá. amínà. ìwọ ló fi máa má gègé. ẹ kàn filélẹ̀ náà ọlọ́run tí wọ́n filélẹ̀ ó sì kọ́ láì mà tẹ́lẹ̀. ìwọ ló fi máa má bàbá wa ànábì àdàmù níjọ́ tí ń ṣèdánwò pẹ̀lú àwọn àmàláìkà ó sì yege. ó fi gbogbo ọkọ̀ tí ń bẹ̀ láyé mà. àfi tí wọn tí ọba ní ló kọ ládàmù ti dá gbogbo kọnsẹ́rù dáadáa máa ti pè ṣáájú aṣàwálìkù sọ́yà ẹ bàbá àwọn lọ́dọ̀ àfọ àwọn onítàṣírí ìdàlálẹ́ ó ní gbogbo ẹ̀ ló pè ó pe abọ́lábọ́ ó tún débi àkúfọ́ igbá ó ní yọ́ máa jẹ́ pàǹkárà kùsẹ́yà. fún wa. Amina. Bàbá Jàlá lè ní. Yóò kó kọ́ àná nípò àánú rẹ̀ lórí wọn. Foríjì bàbá bàwa kẹ́ bàbá lọ́dọ̀ rẹ̀ Olúwa bí wọ́n ti lè kẹ́ àlìjáná rẹ̀ má fi wọ́n lẹ́jọ́. Bàbá Jàlá. Ọlọ́wà dúpẹ́ àdúgbò lọ́dọ̀ rẹ̀. à ń béèrè ìmọ̀ lọ́dọ̀ ọlọ́run ni o lórí bí dáadáa ìyá máa fi ṣe olóore náà béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run èyí tá à ń ṣe ṣe olóore ní ọlọ́run àbíọ́ sí payá agbáyà wa fún ìmọ̀ èyí tá a lè fi sìn ọ́ tá a lè fi dúró ṣinṣin lójú ọ̀nà rẹ tá a fi ní lòdì sófin ẹ ọ̀là béèrè ọlọ́run ìmọ̀ ṣàìtọ́ọ̀. tí èèyàn bí lòdì sófin ọlọ́run ọlọ́run má fi mọ̀ wá o ọlá àti tóbi ọlọ́run. sanukuru ka. bàlá àgbà. ìyá máa ṣá lọ. ìnáwó bí aláwọ̀ ìjọba wà máa yàgò bá. gbogbo tó lé nínú ọ̀ràn fẹ́nìkọ̀ọ̀kan wa wọlé apá ìjókòó ti àlùkùránì sọ̀rọ̀. bá ní sọ́jú rọrùn. Sọ́jú rọrùn fún wa. Bàtà ló yà sí òwò. Nílé ọ̀sán. ganjú ọkọ tí a láǹfààní. Wọ̀yá bá òkú làmú títà mi wà orí. Gbogbo ẹnìkan kan wá tá a wá ń jókòó sọ̀rọ̀ ọlọ́run láàyè àti ní gbogbo àyè bí a ti ń gbọ́ ọlọ́run yóò ṣe wá láǹfààní. Wọ̀ká ti wà náà ṣì wá bí sámú ọlọ́jọ́ wúlò fún wa fàyà. Báwo kò ṣàmùsí sámi bàbá wí? Ibi àti. فنتبعه حتى نموت بجنبه فأحيوا لنا أبناءنا ونساءنا wọ́n dágbére fún wọ́n dágbére fún ọmọ wọ́n dágbére fún ìyàwó. wọ́n jáde wọ́n jáde sójú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú wọn. ẹni ẹ̀mí rẹ̀ sábẹ̀ ọwọ́ àánú wọn.

àti yọnu. wàjà náà ti làwọn fi yà lẹ́yìn ọ̀hún rí. àtàlìjà náà ta pèsè fún wa dídẹ̀ra tí kèé jáni nígbà kan ìdẹ̀ra tí èé jáni nígbà kan tí ó sì múnira lọ líínú làáìsì. ìdí ń jẹ́ líínú làáìsì ni pé kéèyàn ronú nǹkan ó sì máa tún lọ. ó one million yìí. ṣé èsè pákáleke ó sì rí. ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn míì náà láyé ó lè má lo owó ṣùgbọ́n bùkátà onídàlá gbogbo ohun tó bá ti ronú pé òun fẹ́ gbọ́ bùkátà báyìí tọ́lọ̀ wọn ó sì máa ṣe yóò sì máa gbọ́ kìí ṣe kó ní olówó lọ ọlọ́run lọ rọ ìṣẹ̀mí fún àmọ́ àti bẹ́ẹ̀ ọlọ́run àbí ara wọ́n sí ọ mọ́tàlá ìrọ ìṣẹ̀mí fẹ́ẹ́ kọ̀ọ̀kan wá lọ́mọ fi ṣẹ̀mí ní àlá láyé ní mọ́jẹ́sẹ̀mí ayé ó ní àlá ah, bàbá níyàn láti lọ́wọ́ ó lé o ó lé o ọlọ́mọdé ò ní aláwo kọ́ọ̀dìkì àmà náà lọ́mọdé ò nira o ọlọ́ọ̀ni yóò máa jẹ́ tiwọn nàáyìn ìmúhùn kí ìsẹ̀mí tọrọ olóbi ṣe ń tẹ́ àmà jẹ́ ó ní kùtùkù àdáníyà nígbà àtẹ̀mí rọ̀nù. ìdé èèyàn dìde sísẹ̀sẹ̀ ń wá gbọ̀ǹgọ̀ kọ̀ǹgọ̀ bàbá wa máa ń pè é tẹ́ẹ̀fì máa ń ká nǹkan gọ̀gọ̀ téèyàn máa wá kiri ọlọrun ní ìtọ́ fẹ́ fi gọ̀gọ̀ ká àti súnmọ́ ìsẹ̀mí tó rọrùn ní yóò mọ ìtò ronú tó ronú kàn pé ń gbà wà láyé bàrà ni ọmọ kòrò pé jẹ́ yóò sì dùn. oníkòrò àdìjánà nu kése bí déèyàn ọgbọdọ máa ń wọ ọlọjà wọ lórí èyí bá di èyàn ọba yé dúdú kọ máa pe námà rẹ bẹ́ẹ̀ni náà iná náà ò ṣe nǹkan ò nìkan kó ó ṣe nǹkan o àbí ṣe nǹkan ó ṣe mọjà wọ o kéèyàn náà àwọn ọmọ ẹni ò rí ẹ̀wù láì wọ bàtà ọmọ ọmọ mẹ́wàá tàbí o ọ̀pọ̀ àwọn ẹlẹ́yà ti pa òkú náà náà mẹ́mẹ́yì ọwọ́ orí ẹ kọ ọmọ bàtà lẹ̀ ọmọ ní nǹkan. Kùtùbùhà dáríyàtú. Ìsẹ̀mí tọrọ nu o, ọlọ́run jẹ́ àṣẹ láyé. Ọlọ́run ni ẹ máa jẹ ń bẹ̀ nínú àyè mùmùkì. Nígbàdú gbádùn. Ọlọ́run ní tá a fi jẹ́sẹ̀ mi ọ̀rọ̀ fún yín ni wípé àtìláfù tún fílẹ̀ àjá mi. Àwọn ọjọ́ kan ti kọjá. Tẹ́ ẹ̀ wo oúnjẹ ayé sí nǹkan kan tẹ́ fi ń sìn mí. ẹ̀rí jẹ́ ń bẹ̀ ẹ̀rí jẹ́ ẹ̀kákún ẹ máa lé ayé kiri fún agbata bá tó gbádùn látò sí lọ́hùn. bọ̀bá kan lónìí mo ní ìyàwó ẹ ní náà ni. ìyàwó ẹ àwọn oníjọ ibùgbé ẹnìkan ọwọ́ fi ṣàpèjúwe pé njẹ́ ọlọ́run bá ṣe irú pèpè báyìí òun ọ̀pamọ́ ọ̀tán rẹ ni ee ṣé e dúró dejọ́ bá ṣe bùbá yóò tó gbéyàwó ó dúró pé njẹ́ ọlọ́run bá tó ṣe irú pèpè báyìí ó gbéyàwó nínú ilé rẹ́ǹtì yàrá kan náà òbí mọ sí òbí kejì bẹ́ẹ̀ òbí kẹta ó tún léyàwó kiri inú ẹ̀ ó tún wá kejì. ọwọ́ akẹ́tọ̀ ọlọ́run oníjọba tó ṣàfin lóòótọ́ wá ṣe tọ́lọ́run tọ́lọ́ ọ̀yẹ ọ̀rọ̀ ọlọ́run kèé sẹ́nìkan ní bá sọ̀rọ̀ ayé ní bá sọ̀rọ̀ ọlọ́run láti bẹ́ẹ̀ fún yín lálìkí àmà torí àtìlámú tó ń fílẹ̀ àyà mi àyà ọjọ́ tẹ́ ẹ fi nira sí mi tẹ́ ń gbà àárò tẹ́ ń gbà àárò àgbàlá mọ̀ fúnra yín àwọn bàbá mi yóò ti yan. yóò bá ṣe é hàn ọ́ lọ́ba tá a bá wá ní ẹ máa gbádùn bí kí gbogbo nǹkan rọrùn sí ọ̀yẹ́. yorùbá kí òun mọ̀ ẹ́ fún mi láàmà sí mi níhù. níjọ́ tẹ́ ń gbá tẹ́ ń wọ àwọ̀sùn torí pé ẹ fẹ́ sí lọ́hùn yóò síbi tẹ́ tẹ́ gbé tẹ́ látàsí lọ́hùn. níjọ́ ẹ̀ lọ́mọ sẹ́pẹ̀yìn lẹ́fọ̀ọ́ orí lọ rúbi mẹ́lẹ́ àlóko tẹ̀lé ìbírú wa ẹ̀dẹ́ mi fẹ́ gbà wá pàpọ̀ lóko láti fi alẹ́. ìjọ ń bá wọn ya wá kiri ẹ̀pà wá wò. ọlọ́run tó ń fi àyà mi. tí ó lò àyà àyà bẹ̀lẹ̀ kọ́ lè ya. àwọn àdùn ní káfíń ẹ máa jésù àlìjẹ́ náà jẹ́ tí ò yẹ. ọlọ́ba ti ṣe bẹ́ẹ̀ gbogbo wa. ìbá ṣí ọmọ ẹ̀kọ́ ọ̀gbìn ọ̀rọ̀ ọlọ́run lá látọ̀dọ̀ àwọn ọlọ́run. Wọ́n ti wá ní. Àṣeyọ́nú. Wọ́jà náà ti là ó. Ìyáàlá inú òkè. Àtàlìjọ́ náà ti dígbádùn. Ìgbádùn tọrọ tọrọ òǹtàkó ti mẹ́mẹ́. Bọ́ọ̀lì ní Nàbíyá Abàdá. Bẹ́ẹ̀ yẹn bá ọlọ́run dá pọ̀. Bẹ́ẹ̀ yẹn bá ti wà lìjọ́ náà kan kò tún jáde mọ́. Ọlọ́run já wọ̀ ọ́. Àmín ọlọ́run níbẹ̀ lẹ́ẹ̀ máa gbé lẹ́yìnlẹ́yìn níbẹ̀ láà máa gbé ọlọ́run níbẹ̀ láà máa gbé. iná lọ iná wò ayé ó nà mí. káwá ṣiṣẹ́ mu ìmọ̀lẹ́ni járe jára lèdè wàá nù ha sínú ha. ìmọ̀lẹ́ni járe jára. kájọ ṣiṣẹ́ fún àlìjẹ́ náà ká débẹ̀ yìí ọlọ́run jẹ́ àwọ̀. wàlìjẹ́ dàbò ni á pa gbogbo èròǹgbà wa lápá ló kó fẹ́sì tẹ́rọ̀ǹgbà ayé bá ti pọ̀ jù èyí ò ní lè sí lọ́wọ́ gbogbo èròǹgbà ayé á dàgbà yẹn á pa lóko fún ẹ̀sìn. láti dojúkọ lọ́wọ́ á sì dàpọ̀ kúlé kan títí àdìjánà lọ́la ìmọ̀lélì dáa rẹ̀ gàdá. ìmọ̀lélì dáa. الجار آمنوا الرحمن قطوفها ذهب قطوفها ذهب والمسك زينتها والمسك زينتها وزعفران عزيز نابت فيها وزعفران

aládùúgbò wa tá a jọ máa gbé ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa tó lànàbí wa Muhammad. ilé tọ́lọ́wọ́n ọba fúnra ara rẹ̀ fọ̀ wá ara rẹ̀ kọ́ máa sọ fún yín pé lọ́lọ́run máa wá ara rẹ̀ kọ́. nínú ẹ̀ wà ọwọ́ ọlọ́run lè kọ́ kálámù ọwọ́ ọlọ́run lè dá. Àlẹ́ àrà sí. Múra ọlọ́run lọ́pọ̀ wá rẹ̀ dá. Ànábì Adam. Wàràmánù bá ní a ọlọ́run lọ́pọ̀ àlìjẹ́nà fún rẹ̀. Kùtùkù aláàbò. Níbo ọlọ́run ká àlìjẹ́nà gan-an ọlọ́run náà wò ó. Ọwọ́ ni wà àlìjẹ́nà ìwọ náà wò rẹ̀. Àlìjẹ́nà ìwọ náà wò rẹ̀. àlìjáde náà wá wòra rẹ̀ pé ah, ah, ah, èmi mọ dáa tó báyìí kí lọ fẹ́ dá mi lọ fẹ́ fi mí ṣe ọlọ́run tó fi dá mi tó báyìí kí lọ fẹ́ fi ṣe ọlọ́run ni mo dá ọ nítorí àwọn ẹni tèmi. Àdìjánà wa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kí lọ sọ. Ẹni ọlọ́run bá lè ṣe lólùgbàgbọ́ òdodo tó tọkàntọkàn, ọmọ inú mi yóò gbé á ọmọ ìṣeré o ọlọ́jà jèrè o tòwá mẹ́ni tí ó jèrè náà ọlọ́ọ̀ni àlọ́hà ẹ̀dá òun àjẹun náà rí. iná lọ ẹ̀dá òun àjẹun náà rí. ọlọ́ọ̀ni ẹni ọba ti wà nìyá náà ọwọ́ gbénu kò sí bẹ̀rù mọ́ ó ti wọ́ gbé nìyẹn bọ́lá ọba ti ẹ̀wọ̀n jáde òun sí bẹ̀ mọ́ ẹ̀wọ̀n bó ló ṣe ọ̀nà wo lọ́gbà wọ̀ yọ jáde láti jọ́nà. iná nìkan lè yọ wọ̀ tí ó máa retí pé wọ́n mú un jáde bẹ̀ ọlọ́mọ ti ẹ̀já wọ̀ wọ̀. àti gàdí sọ́nà náà fi ọdún yìí. òun lèèyàn lè wọ̀ tó lè máa páyà pé. tàbí tí wọ́n máa pé kí wọ́n wò jáde mẹ́. jábọ̀ bí ayé àtúndì kátó. yá ayú alábí nà ọlọ́run ní mo ẹlẹ́gbàgbọ́. látàkìdù àbà fún. ara àgbàgbọ́ nù ọlọ́run ìdá torí ìgbàgbọ́ o. ìfẹ́ ìlọ́lọ́fẹ́ kì í bí ìfẹ́ kó bẹ́lòmíì ọjọ́ sọnù kó lójú ọ̀nà ẹ ń bọ̀ mi wá ní ká lọ ń kọ́ ká lọ ọbẹ̀ ọ̀rẹ́ lẹ́lòmíì bá lọ ìdí ẹbọ. ó ní àlọ́ ọ̀rẹ́ mi níbi táwọn máa ń ná bí ọ̀rẹ́ mi máa ń ná náà lálọ́. tí bàbá alágbájá wá ní náà tó láti mọ fẹ́ ṣe bá jọ lọ. a gbọ́dọ̀ sọ́ra ara ẹ̀sìn nìfẹ́ ara ẹ̀sìn nìfẹ́ o ọgbọ ọba fẹ́rẹ̀ èèyàn ọmọ fẹ́rẹ̀ nítorí tọ́lọ́ ara ẹ̀sìn ní tọ́ ọba ti gbọ́ ìfẹ́ yé débẹ̀ yẹn ìyọ́ fẹsẹ̀ mẹ́kù bọ́ọ̀bà nífẹ̀ẹ́ èèyàn máa nífẹ̀ẹ́ rẹ̀ nítorí kíni òbí wọn tó dáa tó jẹ́ tọ́lọ́ ńlá rẹ̀ òun ló máa nífẹ̀ẹ́ bọ́ọ̀bà sì kórìíra èèyàn tó bínú sí èèyàn máa bínú sí nítorí bóun náà kórìíra ọlọ́run ọ gbọ́dọ̀ bínú sí ìyá nítorí kẹ̀kẹ́ tí ò ní túmọ̀ lórí ìkàyé yọ tán. sábà fìlà ìsámà àlẹ́yìn wà sákọ̀kọ̀ àlẹ́yìn. àfúnàṣe wà sí èèyàn máa mú tiẹ̀ gbogbo ọlá tó ń ṣe mú tiẹ̀ mẹ́. Ògbẹ́ ẹni tí ìjọba ń bẹ lẹ́mìí ẹ̀ bóyá ó ṣe sí ọ tó fi bínú sí pé. Ètò ìtọ́lọ́hún láríyàn ọ́ torí mo ti bọ́lọ̀ ṣàdéhùn pé ní bínú sí ìyẹn torí kankan. lámà àfáwọ́tù wà lámú àkíndí àlà àlè àwọn àtúfà bíyàmí kámílẹ̀ àdáwà sí ìní òháyà lùwì ìdààmú yàtì ìyá tí bá a ṣára àmì ìrẹsà ìyá tí àbá alẹ́ mi mo ti gbọ́ lọ́wọ́ sálẹ̀ o. bẹ́ẹ̀ yẹn bá tẹ̀ mí ń sọ fún un pé mo dáríjì mo dáríjì wọn. ọlọ́mọ ákìlì aláhàdí. mo ti gbọ́ lọ́wọ́ sálẹ̀ o pé kíníkíní ẹnìkan kò ní sínú ọkàn mi. ìní ní kíkìtù èèyàn nú bí ní wulẹ̀ ọmọ. ọ̀rọ̀ àtúkọ́ níbi ìyàmí. àbá ní tó a bá lè ṣe tó a bá lè ṣe tí mo wí wù ó ní èmi tí tí mo ti gbálẹ̀ mú àráhàtù kọ̀lìbíyà mo ti fún ẹ̀mí mi àráhàtù kọ̀lìbíyà mo fún ẹ̀mí mi ní ìsinmi mo ti sinmi ní kẹ́ndì àdàwà gbogbo ètè tọ́ta á délẹ̀ fún yàn tó o bá lè ṣe òní bọ́bẹ̀ lẹ́yìn. ní ìwáyé àdúgbò ní ń dàrú yẹ́

ìjọ kan bọ̀ bó òkì bó lóòkì bó òkì ìjọ kan bọ̀ tẹ́ ẹ̀lì kìlà yín ẹni kan bá kọ́ kúrú ẹnì kejì inú yẹn kíkí ti tán ọ̀sẹ̀ tí yóò kiri ẹ̀ mọ́tẹ́lẹ̀ oníyẹ ìgbà tájọ kíra wa náà dàtẹ́lẹ̀ bọ́ọ̀lù ẹ̀sọ́ bọ́ọ̀lù ní kí ẹ ọmọ mi káàbọ̀ sàlámù àlékún oníyẹ tí mo jẹ yín sàlámù àlékún ìmáàmù wa oníyẹ mo jẹ yín níjọ́ tó bá ti pé sálámà ò sí fún màmú má. èmi wáyà mi. ẹjọ́ tiẹ̀ náà bá ń pẹ́ kò sí sálámà má. ó ní yẹ kálukú jọ jẹra wọn. sọ wá máa yẹ nígbò lónìí kí n máa ọkàn fi gbèsè lọ bọ́lọ́. ní ẹbí bá ṣàkàrà ní ìsàhíyá di. mo fẹ́ fi kíkí rẹ̀ kí n máa fi kí. ibi tí a burú ibi tí dànù fúnra mi ìfẹ́ ẹ̀sìn ní ẹ̀sìn ní bẹ́ẹ̀ ibi àti lọ́nu ká gbìyànjú kárí wípé à ń fi ìfẹ́. Yá ayé ọ̀làbí náà àmàlú. Kárí wípé aka ìfẹ́ mára ẹ̀sìn wa.

jẹ́ bí kò kọjá lé yín náà ní ọmọ kí ọ. Ẹ̀bá máa jẹ́ pé gàrí òun lẹ́ẹ̀ máa mu. Yọ máa wọ̀ náà ni ebi lẹ ìtàlẹ́ lè ṣe. Bẹ́ẹ̀ bá fẹ́ máa wọ pẹ̀lú tí mẹ́lẹ́ ámìlẹ́ rẹ̀ pé kí lọ́wọ́ mú mi. Ilé wa bí ìyá rẹ̀ wà ní ìjókòó ẹ̀ sí ibi ilẹ̀ tó tẹ̀ lọ́wọ́. Òbẹ́mi ọmọ àpà sí lé lórí àwọn olólùfẹ́. Tàtàtà kìdùn ẹ̀rọ àkùnrin wáyé kò wà rẹ̀ fún àwòlíyá. Ọlọ́run ní ẹgbọ́ o. Bífẹ̀ bá ń pa yín, kò gbọ́dọ̀ pa yín débi kẹ́ ẹ mú àwọn bàbá yín. Ikú wa nà fún. Àtàwọn ọmọ ìyá yín. Àwòlíyá. Ẹ má fún wọn ní ọ̀rẹ́. iṣẹ́ kèfèrí ní agbéléjú ìgbàgbọ́ lọ. bó tún lè súnmọ́ tó tọ́ba ti gbé iṣẹ́ kèfèrí léjú ìgbàgbọ́ lọ ọlọ́run ọ̀gbọ̀dọ̀ mú ní ọ̀rẹ́ múlẹ̀. bọ́sì fẹ́ẹ̀ tì sí lọ́dọ̀. ìlọ́lọ́ tún wí wà mẹ́yìn. òfin ọlọ́run. Ṣé àbá yìí ti da alábòsí ó ti lẹni tí ó gbé ní òkun ọlọ́run? Bàbá ti àgbé ní òkun. Kul in kana aba'ukum wa abna'ukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa Ìfẹ́ àwọn ọmọ àyà yín. Ìfẹ́ àwọn àyàwó yín tàbáwọn ọkọ yín. Ìfẹ́ àwọn ọmọlẹ́bí yín. Àwọn olùdí kíkọ́ lọ́kùtù fún wa. Ìfẹ́ owó tẹ fẹ́ kó jọ tẹ fẹ́ lọ lọ́rọ̀. Wàtíjára ọ̀tún kàkàtà ọ̀nà kàtàdà. Ìfẹ́ bísíǹnẹ̀sì yín tẹ́ ẹ̀fẹ́ kọ́ panu. Wàmọ́tọ́. Allah. ilé olówó ńlá tó o fẹ́ kọ́ ọlọ́run tó wá jẹ́ pé nǹkan mẹ́ta ilé ikún mi Allah. mẹ́tẹ̀ẹ̀ta yìí. wákìlì. àhábà ilé ikún mi Allah ìwà ọ̀tún ni. òun ló ga jù lórí ẹ̀mí tẹ̀ fẹ́ràn. mi náà lọ́ọ́ yìí. tún nǹkan mẹ́ta yìí lọ. mi náà lọ́ọ́ jọlọ́ lọ. wàá tó lè jòjì tẹ́ ẹ lọ fàdíhánú bí sàbìlì. àti jẹ́ èèyàn pẹ̀mí ẹ̀ lóko sápó sójú ọ̀nà tọ́lọ́. bàtàrà bàtò. ọlọ́run ní òfin kẹta ọlọ́run ní ẹ máa mú nínú ẹ lọ nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta lọ tẹ́mi ọlọ́run ó fi pàṣẹ ọ̀ràn mi lẹ́yìn lórí. tí ń fi pàṣẹ ọ̀ràn mi lẹ́yìn lórí ìṣèkú tàbí kí n tẹ́ rò pé ní yóò lè jẹ ẹsẹ̀ mi kí n yí padà di ìjìyà fún yín láyé. àtàyà sí ọlọ́run bí amúrí wọ́n lọ́wọ́ láyà àtẹ̀yẹ kọ́ ọ máa ń bá a tètè. ọlọ́run lẹ́mi èmi ọlọ́run èmi ètò òkè èèyàn ọlọ́run ni wọ́n ètò wọn لقد نصركم الله في مواطن كثيرة tòrọ̀rọ̀ míì ló kù la fẹ́ mú. ìfẹ́ yìí a gbọ́dọ̀ kíyèsí dáadáa kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ gbò wá lójú débi ká má lè sin lọ́hùn bẹ́ẹ̀ yẹn dojú káyé torí káyé ó lè máa sọ di ẹgbẹ́ ọba kún tán méjì wọ́n pè sí. méjì wọ́n pè sí tó bá. kò sọ́wọ́ fún ẹni tó ṣe dáadáa láyé ọ̀gá mi tí èèyàn ti lè róore oníkéyìn ò sí lọ. tọ́ ọba ẹnìkan ò lè ọwọ́ rẹ̀ ò lè tẹ́yìn kò lè tẹ́yìn kò lè tẹ́yìn fẹ́ ọmọ èèyàn gbogbo ọmọ èèyàn ọ̀sẹ̀ ní tọ́wọ́ rẹ̀ lè tẹ̀. níjọba kú méjì náà wọ́n pè sí. méjì náà pè sí. bẹ́ẹ̀ yẹn bá kù lálá àbá mi ní ìdá mítù tí mo bá kú láyé kánà náà sòsè ń fa lè ṣàmì tún. ìdá mítù kánà náà sòsè ń fa lè ṣàmì tún. wà á kárò mọ́ sí ní bílàdì kùntù àṣìnáwó wà á kárò mọ́ sí ní bíláàdì kòǹtù àtìnáwó. Àlùbáni ìdá mítù. Ìdá mítù. Kánà náà bá ni bíláàdì kòǹtù àtìnáwó. Wà á rò mú sí ni bíláàdì kòǹtù àtìnáwó. Bẹ́ẹ̀ yẹn bá ti kú tán. Ìdá méjì náà ni gbogbo ẹni tó o torí wọn tó o fi sí lọ́hùn. ìyàwó tó o gbọ́kànlé tó dojú ẹ kó o lójú ọ̀nà ẹ̀sìn tó jọ lọ síbi tó ti di àwọn ọmọ àyà tó kọ́ran àwọn léyà jọ lọ́hùn lọ gbà inú brọ́dọ̀ dídùn tí mo bá ń tún lọ lójú ọ̀nà ọ̀rọ̀ ẹ̀sìn máa ṣàjẹ́ ṣe abájú kírun náà ó ti dá torí brọ́dà. kànáńnà tuntun fẹ́ẹ́ ní sàmì tún bá kó o láyé méjì náà làwọn èèyàn ó pín sí. wàá kọ́gùn mú sí ní ìpínlẹ̀ tí kòǹtò àfinà. wàá kọ́gùn mú sí ní ìpínlẹ̀ tí kòǹtò àfinà. onídìmọ̀ bá tẹ̀yìn bá ti kó o láyé. wàá kọ́gùn mú sí ní. méjì làwọn ènìyàn ó pín sí. ìfani sáàmì tó. sáàmì tó. bó o ti tẹ tóun. wọ́n rò pé o ti tẹ́ wọn lọ́rùn ó tún rẹ̀ ti ọmọ àpò. tún èèyàn lè kú ọmọ ẹ̀kọ́ ọmọ rẹ̀ ti o, bó tún yóò ṣe dáadáa. Kí ló ní wá pẹ́ ẹ̀ ọmọ èèyàn máa wá sí. tún yóò ṣe dáadáa tó bá kú, ti ṣe Ó Wà á mú ráwọn míì tó jẹ́ pé ròyìn rẹ ni wọ́n fi sẹ́nu ákàrù mọ̀fìn ni tí wọ́n máa ròyìn bílà ní kóńtù. bílà ní kóńtù àti náà wà á kà ó mọ̀fìn ni bílà ní kóńtù àti náà. ọlọ́wọ́ sọ wá ju ọ̀la lọ. àmínà. ibi ayà yìí náà ni a ti gbé wọn díẹ̀ náà ni ọlọ́jọ́ gbogbo tí à ń gbọ́ bẹ́ẹ̀ ọlọ́jọ́ sí aláǹfààní. àmínà. ọlọ́mọ àfààní rẹ̀ kọ́ wa gbé. àmínà èyí tá a gbọ́ lónìí àti tá a ti gbọ́ pọ̀ àti tá a tún máa gbọ́ ṣé ló kò fa dáadáa fún wa. wọ́n ṣe ló kò fa aburú fún wa o. ṣé lábùjáde rí fún wa. wọ́n ṣe lábùjáde aburú lé a lórí. gbogbo àti ṣíṣe àlùbáríkà yìí lára wa tó ṣàdó àkànlẹ̀ ẹ̀kan sí. ọlọ́run bá ní kẹ́ wọn. ọlọ́run bá ní ṣàánú wa. ọlọ́run àti tòlú ọ̀nà ogún òbí wa. wọ́n darí wa sọ̀nà àlùbáríkà yìí bàmí tuba ti a máa ń nu wọn bá ní kẹwọn ọlọ́run. èyí tẹ sẹ́kù fún wa lóbìn ọlọ́run bá ní máa kí èsì jẹ́kulẹ̀ sí náà dá subhana rabbika rabbil izzati amma. wàyà fàwọn níbi máa ń dọ̀tí wà wàyà fàwọn kò là mùsàmì wà ráwí wàkàtìbà ó wà náà ṣẹlẹ̀ ó fi sàmì wàyà fàwọn kò là mùsàmì wà ráwí. وقت البويب بعلمي ولي أكله بل أنت باب لكل العارفين بي أرشدتنا لمقامات العلو